abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n bá kí wọ́n mọ́sá gba ẹ̀rọ tí ẹnì kọ̀ọ̀kan wa ta kí àdúrà wa ọlọ́mọ́sá jọ gbà èyí tó ti dá náà rọ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọ́jọ bàjẹ́ èyí tó kú díẹ̀ káàtó ọlọ́mọ́sá bá ṣe àtúnṣe rẹ̀ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọba aláàánú ọba alágbára ọba orílẹ̀-èdè wa ọlọ́mọ́sá ìwọ láàánú rẹ̀ ọlọ́mọ́sá bá gbé sẹ́sàn àwọn tó ń darí wa ọlọ́mọ́sá darí wọn gba bíire ọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́mọ́sá di ọ̀rọ̀ ọ̀run mẹ́ wàmínà alifasadi fil ard الاستماع إلى الغناء والغناء داء عضال يفسد الدنيا لكل ما يستمع إليه وإفسد الآخرة ونسأل الله تعالى أن يجينا من سلاسل الشياطين أيما يا من إنه يسنوا إيتي يا رب بني صلى الله عليه òun náà ni ọ̀kan nínú àwọn ìtí máa ń ṣokùnfà wàhálà fún ìyàn nílé ayé kí sì máa ń ṣokùnfà kí ọpọlọ tọ́lọ̀ ń dá fún ni kọ́ mọ́ ṣiṣẹ́ dáadáa mọ́ kí máa ń ṣokùnfà kéèyàn ó dìdàkudà nílé ayé ń bí léyìí tí yóò wá bà iṣẹ́ rẹ̀ jẹ́ yóò bà ìbáàdà rẹ̀ jẹ́ kó tó lọ lè bọ́ lọ́wọ́ bá wa àrùn ní ta fẹ́ sàlàyé yìí tó jẹ́ pé ó ti kálé ó ti kákó everywhere lẹ́tì máa rí ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà kọ́dà àwọn àfẹ́sì mi náà àwọn náà kó sínú ẹ̀ òun náà ni ká máa gbọ́ music ká máa gbọ́ music kí náà ń pè ní music music òun náà ni alìgínà nínú èdè lárúbáwá àwọn musical instruments, tí wọ́n máa ń lò láti máa fi kọ music gbogbo wọ́n ń pè ní alma'azif nínú èdè lárúbáwá àwọn àlùfáà wa wọ́n ní ìmá gbọ́ ìlù àlùjó pẹ̀lú àwọn piano jìtá àti gbogbo àwọn nǹkan mìíràn tí wọ́n fi ń kọrin àtẹni tí ń kọrin àtẹni tí ń jó fórin àtẹni tí ń gbọ́ àtẹni tí ń rà á wọ́n ní ojú olẹ̀sìn wá fi wò ó nítorí kò sí ń tẹ́sán ọ̀dájú kò sí nǹkan kẹtẹ́nì kan máa ṣe ń sìn tí wọ́n ti ṣe lásìkò Muhammad sallallahu alaihi wa sallam bàbá ń sọ̀rọ̀ pàrọ̀ tá ń sọ̀rọ̀ oúnjẹ ẹ̀rí kó ànábì sallallahu alaihi wa sallam ń sọ̀rọ̀ lérí ẹ̀ wọn náà alákàtà mí màtá fàlà àtàmàláhùlà ànábì rẹ̀ ti máa ń de pàrọ̀ tí ń de oúnjẹ ànábì ní kò ní parí dáadáa ẹ̀rí pé bí ọba ṣe lásìkò wọn ni ànábì ò ní sọ̀rọ̀ lérí ẹ̀ mísíkì náà ó Muhammad ìjà ànábì máa ń gbọ́ ìjà àwọn sàhábà tí wọ́n tẹ̀lé ànábì máa ń gbọ́ àwọn irinṣẹ́ yẹn ní máa yàtọ̀ síra wọn gbígbà bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ àmọ́ bákan náà lóhun wọn ohun tá a sì wí ohun ṣẹ̀tọ́n ìjà àwọn àyàwó ànábì máa ń jó pẹ̀lú music ìjà àwọn olùgbàgbọ́ òdodo táwọn náà fẹ́ lọ lè jọyìn wọn láti jẹ́ náà ìjẹ́ wọn máa ń gbọ́ music èsì rẹ̀ òun náà ni pé music kìí sọ̀yàn dẹni rí music kìí sọ̀yàn dẹni rí àwọn musician àwọn ẹsẹ̀ ní rí gbogbo adá lè yí dá lójú ẹmú musician kan wáǹsì tí wọ́n ní ẹni rẹ̀ lélẹ̀ láì ní máa dápọ̀ wọn nínú àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ń bẹ nísìn ẹmẹ́nìkan wá ẹni rẹ̀ lélẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké àwọn bàbá náà tó jẹ́ pé ọ̀rọ̀ yé mísíkì ti fẹ́ di halal lọ́dọ̀ mùsùlùmí lẹ́ni léyìí tó jẹ́ pé àrọ́mù ni ọlọ́run ṣe léwọ̀ nítorí pàbùrú wọn bẹ̀ òṣòro nínú mísíkì jama gbogbo àwọn ilé ijó wọ́n bẹ̀lẹ́sẹ̀ títí káàkiri ni wọ́n pèlè ìtàn pèlè mísíkì fún wọn bẹ̀ jàmá ṣé dáadáa wọ́n ṣe mẹ́ wọ́n kò ní dágbére lé òyìn sọ pé báyìí ti ń bọ̀ wọ́n ní gbogbo ẹjọ́ bá fẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ dàrú àtọpọlọ ọmọ rẹ̀ ẹjọ́ bá fẹ́ kọ́pọ̀lọ́ rẹ̀ kọ́ dàrú àtọpọlọ ẹbí ẹ̀ ká gbé ọpọlọ tọ́lọ̀ ń dá yìí ká gbé ìjìnà sí music music tinú káà ni tinú rẹ́díò ni alọ̀lẹ́ ìfowóra cd ni eré fóònù ni ringing tone gbogbo ọ̀nà tí yẹn máa gbà tí ó fi gbọ́ music wọ́n ní kéèyàn jìnnà sí láì sí bẹ́ẹ̀ ọpọlọ yẹn ò ní pé dáadáa mọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà ní music ọlọ́run bá dí ìdí làámọ́lẹ́nu Quran ní gbogbo àwọn tá a bá ní translated Quran nílé kálọ̀ lè chapter Quran thirty one chapter six I mean Quran uh, thirty one verse six Surah Luqman. سورة اللقمان آية إلى كذا اللهم صل القرآن الكريم بعد أعوذ بالله الشيطان الرجيم اللهم باني ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم قرآن 31 آية 6 to 7 kálọ̀ lè kàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kọjá pé kákàmọ̀ wí tabárí ọlọ́run ọba ní wàmínà náà ọlọ́run ní àwọn ọmọ èèyàn ẹ ma rí nínú wọn máa ń yẹ́ṣẹ̀rí ìlà wà lè wọ́n ma kówó lọ lè ra àwọn nǹkan tí wọ́n ma fi ṣeré lè tí wọ́n kówó rà yẹn yóò sì máa mú wọn kúrò lójú ọ̀nà ọlọ́run àmọ́ mà fura wọ̀yàtàkìdáhá òṣùwà tẹ́bá wá ní èwo ń gbọ́ yìí wọ́n làwọn fi ń ṣeré ni àwọn kàn fi fọ́ọ̀n ni àwọn fi enjoy ni ulaika lahum adhabun muhin ọlọ́run ọba ní ìyà yẹpẹrẹ ìyà وإذا تتلى عليه آياتنا ọlọ́run ọba ní tí wọ́n bá ń ka alukọ̀ánì fáwọn tí wọ́n bá ń gbọ́ orin tí wọ́n bá ń ṣe wáàsí fún wọn wàlá mustakbira wọn ò ní fẹ́ gbọ́ tẹ́bà ń ṣe wáàsí arósì máa ní wàlá mustakbira àmọ́ tẹ́bà ju mísíkì sí àtẹ́rí àtẹ́sẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ mi ka alámúyàsímáà yọ ẹ máa bá sọ̀rọ̀ ọlọ́run ẹ̀rọ gbogbo ni ọlọ́run bá ní kò sì ní gbọ́ torí pé music ń bẹ nínú ọpọlọ ẹ̀ kàánà fi ọdún náà ìwà kọ̀ra ọlọ́run bá ní bí ìgbà tẹ kí igi bọ̀ létí etí méjèèjì sẹ́gbẹ́ tó bá ti kì í kábọ́ tí èyí nígbọ́n tán sọmọ́ ọlọ́run bá ní music ti dí létí bàbá ṣeré ohun bí adáàbìnrin àlè ẹfun onírò dùnú pé àwọn ọlọ́run jẹ́ ìyà lọ́rùn àfáwọ̀ abdullahi ibn masoud àwọn tó kí ó nabi muhammad sasa wọ́n ni láhàwà alhadith ọ̀rọ̀ eré tí ọlọ́run bá ní ẹwọ́n mà lè kó rà yìí yóò sì máa mú wọn kó ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ eré wá ni àwọn tí wọ́n kọ́ ni gan wéré ni wọ́n pè é nígbà wọn ń àwọn ń jí wéré ọlọ́run bá ní ọ̀rọ̀ eré yìí yóò máa mú wọn kó lójú ọ̀nà ọlọ́run àfọwọ́ abúlábùn ibn Mas'ud ó ní fa wallahi lazi la ilaha illa huwa ó ní ọ̀rọ̀ eré tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ yẹn àwọn tí wọ́n jẹ́ student Rasul tí wọ́n wà níwájú ànábì ni wọ́n sọ̀rọ̀ yìí abúlábùn Mas'ud ọlọ́run fi ọlọ́run ọba búra ọba táyé pè jẹ́rìí rọ ó ní alìgínà ó alhadis music lànàbì ń sọ pé ọlọ́run ọba rivers ẹ̀rọ màá yára mi nínú ẹ̀sìn wa ayah 6 to seven. káwọn náà wá ògbésí ayé àwọn tí wọ́n gbọ́ music ìjẹ́ wọ́n ń súnmọ́ lọ́nà àbí wọ́n jìnnà sọ́lọ̀ ẹ mú fújì kan wá tí ń súnmọ́ lọ́nà dojúmọ́ tí sì ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú àpàlà kan wá tó súnmọ́ lọ́n tí ń bá àwọn èèyàn súnmọ́ lọ́n ẹ mú kan wá tó tó sallallahu alayhi wa sallam anábì ní layakunanna layakunanna fi ummati anábì ní iṣẹ́ rí tó bá padà yá akwamun àwọn àjọ kan wọ́n padà máa jáde nínú ìjọ ìmí ànábì Muhammad yẹ́sítahìlónà lẹ́hìrà àwọn táwí wọ́n sọ owó tóbìnrin máa ń pa pẹ̀lú abẹ́rẹ̀ nídìí sínà wọ́n sọ di owó halal anábì ní kìí ti halal owó haram ni wàlhàríra aṣọ harir kìí ti eh, halal fún àwọn ọkùnrin wọ́n sì máa wọ̀ wàlhàmùra ọtí mímu kìí ti halal wọ́n sì sọ di halal wàlmàázis musical instrument gbogbo ẹni tó bá lọ lé ní dictionary Arabic to English ẹ lọ lé maazis means musical instrument ànábì ní aráàmù ní kéèyàn máa lo musical instrument láti máa fi kọrin tó bá dìgbẹ̀yìn ayé àwọn yóò sọ di halal Imam Bukhari ló gba hadith yìí wa anábí sọ nínú hadith ni ó ní látẹ̀bí ohun alkinan gbogbo musical instrument tó máa fi ń lùlù fún àwọn ìlú piano jìta gbogbo tí wọ́n fi ń kọrin anábí ni ẹ má ta o kẹ́nìkan má ta jọ mi o wà látẹ̀ ṣẹ̀rú hùn ẹ̀ sì gbọ́dọ̀ rá lọ́wọ́ wọn wàlá tu'allimuhunna ẹ sì gbọ́dọ̀ kọ́yàn ẹ sì gbọ́dọ̀ kọ́ lọ́dọ̀ àwọn èèyàn tàbá wọn tán nábì sọ ń bí a gbà pé ìtàn náà bá ní ẹ má ra ẹ má ṣe ẹ má ta aburú mẹ́mẹ́ni lẹ́ni àgbáláyé àwọn òyìnbó wọ́n ti kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ bàbá bímọ ọmọ tuntun tá a bí àkùbà yọmọ gbọ́ music bá ń ṣe ìyàwó music bí wọ́n sòkú àwọn tó ń sòkú gan òkú tí ń bẹ lábẹ́ pákó tí ń lábẹ́ sàárè tún ọmọ tí ń bẹ̀ wọ́n tó mọ lùlù sí lérí gbogbo àwọn joint joint nílùú lẹ́nìí bẹ́ẹ̀ bá ti ń kọjá láàmú gbọ́ gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì gbìgbìgbì lọ́tún lọ́sì lọ́tún lọ́sì táwọn ẹni rẹ ni rẹ nínú ìgbà wọn kan anábì ní tó bá dìgbẹ̀yìn ayé anábì ní àwọn èèyàn wọ́n máa lọlé ọtí wọ́n máa mutí ń bẹ̀ àwọn èèyàn máa lùlù sí wọn lérí wọ́n máa lùlù lérí wọn wọ́n ti ń lù báyìí wọ́n gbé lù sí wọn lérí wọ́n máa lù wọ́n máa kí ó sì máa náwó yọ máa dáwó lẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn tá jágbàlagbà àtàwọn ọ̀dọ́ àtàwọn adájọ́ máa kéékèèké nínú nǹkan tí máa kó báyà téèyàn fi dọ́dọ̀ ọlọ́run òun náà ní kéèyàn máa gbọ́ orin gbogbo wọn àwọn ará kíníkà orin ẹ̀sìn tí wọ́n ń wí yẹn kò sí ti ń jẹ́ o ọ̀kan ń sọ fún mi lánàá pé òun kọjá ń bì kan àwọn àfáà kan tọ́rọ òye wọn láwọn ṣe mọ̀lódì àwọn ọmọ tí wọ́n máa ń dirun irun kónkólókó tí wọ́n máa ń ṣerun bí irun obìnrin báyìí àwọn ọmọ ọkùnrin tí wọ́n dirun kónkólókónkóló sí báyìí àwọn ni wọ́n lòlù mi mọ̀lódì. ṣe é é rí bí àdáwò dìde nítorí tọ́rọ́kọ́bọ̀ yìí wọ́n ní tàbá lùlù bá wọn ò ní jó tí wọ́n bá sì jó wọn ò àwọn àlùfáà wa wọ́n ní ẹni tí máa ń gbọ́ music àkọ́kọ́ àdáwò tọ́lá wọn fi kàn ó ní pé gbogbo òun ẹsẹ̀ ni ó máa ṣe bí ọba ṣe sìnà tẹ́lẹ̀ yóò máa ṣe àwọn ní music náà máa bá ṣẹ́wó jó àwọn ni wọ́n máa ń ròyìn abẹ́ ọkùnrin àtàbí obìnrin ọmọ gbọ́ music ara ó sì máa le wọ́n ní bíyàn ọba jẹ ọmọ àta tẹ́lẹ̀ yọ padà dọ́mọta ẹnigbà mọ́ mísìkì ọdọmọta dọ́mọta ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́wọ́ yọ alukùránì kó lẹ́mí ẹ̀ wọ́n ní torí pé alukùránì àti mísìkì wọn ìjọ gbé inú ọkàn kan ayédà tí kùránì ó jókòó ń bẹ kí mísìkì ó jáde àbí kí mísìkì ó jókòó kálukùránì ó jáde àwọn méjèèjì wọn yẹ tí wọ́n lóun gbọ́ music alukurani ọ̀fẹ́ kó jòkólẹ̀ music náà ọ̀fẹ́ kó jòkólẹ̀ kọ̀rọ̀rùn ọkọ̀ jáde fún kan ni àwọn méjì wọn lè jọ music táwọn wí jama àwọn àlùfáà wa wọn ni wọn lá àfáà wa bin omar wọn àti ọ̀rẹ́ rẹ̀ kanjọ́ lọ abdullahi bin omar táwí ọmọ omar ibn khattab wọ́n ní wọ́n lọ àwọn nǹkan náà wọ́n wá ń kọ orin táwí pẹ̀lú àwọn edisisi àwọn ìlú yìí lásìkò wọn nígbà tá nàbí lọ tán wọ́n ní abúlábùn Umar ọwọ́ fi ọwọ́ rẹ̀ ó fi bọ etí ẹ̀ tí tí tí wọ́n fi kú ládùúgbò tí wọ́n ti ń kọrin yẹn nígbà wọn kó mbẹ ni wọ́n sọ fún ẹni tí wọ́n jọ rìn pé ṣé kò gbọ́ mísíkì mọ́ ṣé kò gbọ́ ohun ìlú yẹn mọ́ ó lọ́wọ́ gbọ́ mọ́ àbá abúlábùn Umar wọ́n sì wá yọ ọwọ́ rẹ̀ kó ní etí rẹ̀ tọ́lá wọn ti mọ̀ pé ìmọ̀ ń ba ọkàn jẹ kò sí mọ́nì tó le ní tọ́ bá jòkó sí mi wọ́n ti oye àwọn àlìjánu ara rẹ̀ ó sì máa gbéra wọ́n máa gbéra báyìí èrí lọ́kọ̀ọ̀kan máa mi wàláhì àlìjánu ni wàláhì tàlà tọ́báyá ọmọ náwọ́ tọ́báyá ọmọ nẹ́sẹ̀ tọ́báyá ọ́fẹ̀sà ọmọ jó wọn àfáà tí wọ́n máa ń yọ àlìjánu lára àwọn èèyàn tí wọ́n máa ń ka àdúrà lókèyà fún yàn wọ́n máa ń sọ fún gbogbo àwọn tálìjánu bá kọlù pé sórí tọ́lọ́lẹ́ kálìjánu yọ ó tètè lọ má máa gbọ́ mísíkì o torí tàbá ti gbọ́ mísíkì àlìjánu ti filé rẹ̀ ti bùgbé nìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ẹ̀rí kéèyàn máa gbọ́ music wọ́n ní ìmọ̀ ń ba ọkàn jẹ́ ni èèyàn ní jẹ́ ni ọlọ́mọ ó wọ̀ gbọ́ music kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ ọmọ kọ́ ọmọ di wèrè kò sọ́gbọ́n tó fẹ́ dá sí ọmọ lọ láàrin ìlú báyìí owó ní màgbó tó ya wèrè àwọn èèyàn máa gbé kí ní ṣe é ó sọ̀rọ̀ sí lọ́kàn mọ́ mìírí yọ̀ọ́ mọ́ mìírí jẹgẹjẹgẹ báyọ̀ ọmọ lọ́yọ̀ ọmọ bọ̀ lójú orin lọ́nà eh, fagbamẹ́yẹ ọmọ kan náà ọmọ òun nìkan náà nìyá rẹ̀ bí ọkùnrin náà sì jẹmọ́ ó fi kíní sí tí báyìí ní gbọ́ music ọmọ kí mọ́tò ń bọ̀ jàmá ọmọ kí mọ́tò ń bọ̀ kò gbọ́ ohun mọ́tò mọ́ bí mọ́tò ti fa ọmọlẹ̀ nìyẹn ẹ wo wàhálà ẹ wo jọ́sí bàbá àti ìyá ìṣinṣin wàhálà bàbá ti kú ìyá nìkan ló kù ìyá wàhálà ọmọ mi lẹ́yìn ẹyọ kan náà music sì mú lọ́rùn ẹjẹ́ àjìnà sí ọjà máa wo bẹ́ẹ̀ nìkan máa sọ pé music da ìyẹn máa ń fi pààrọ̀ nú rẹ irọ́ wọ́n yẹ fipá ronú rẹ̀ wọ́n mọ̀ fi dá àwọn aráàlá sínú ayé ni o àwọn fáwọn ní music ìmọ̀ sáyé di manafiki ọkàn máa ń pèrè ẹlẹ́lẹ́sìn ni oyè oyè sì sẹlẹ́sìn ìwọ́dọ̀ ọlọ́run sẹ́sìn tọ́ wa ń ṣe nǹkan tí èyí máa mú ìyá jìnnà sọ́lọ́hún wọ́n ní èyàn máa ń gbàlejò àlìjànú lẹ́yìn máa ń gbọ́ music tí wọ́n máa disturb náà inú ilé tí wọ́n bá ti ń gbọ́ music àwọn màláìkà ò ní débẹ̀ o ò níra sí ilé mísìlì kan máa wò ó àfikọ́ jẹ́ pé àwọn aṣẹ́wó lọ́mọ wò mẹ́ o ò ní máa gbọ́ àfikọ́ jẹ́ pé ìgbọ́kúgbọ́ lọ́mọ gbọ́ bẹ́yẹn bá ti wá ń gbọ́ orin jàmá mùsùlùmí àwọn àlùfáà wọ́n ní ọpọlọ rẹ̀ láti fi kẹ́kọ̀ọ́ lọ́bàjọ́ máa kẹ́kọ̀ọ́ ọpọlọ wọn ní ṣiṣẹ́ dáadáa mọ́ wọ́n máa kọ́ wò níye tátó music gangan ni kọ́ọ̀sì tó lè tó lè ṣe ní yunifásitì yẹri pé aburú eléyìí ni ó ti kó sínú àgbáńláyé àwọn àjọ̀nù ọmọ tí wọ́n music ẹ máa wo orun rẹ̀ ẹ máa wo owó ẹ̀ ẹ máa wo ẹsẹ̀ ẹ̀ ẹ máa wo ẹnu ẹ̀ yọ́ máa jọ wọ́n yọ́ fẹ́ máa jọ wọ́n torí wọ́n máa nífẹ̀ẹ́ wọn gan àwọn fáwọn aburú táwọn music ni pé tọ́ba ti ń gbọ́ musician kan you love him tọ́sí jóbìnrin náà ni you love her ó nífẹ̀ẹ́ gan àdánwò tó wá délẹ̀ lẹ́nu ni pé gbogbo àwọn èèyàn tẹ́ bá pè lérí fóun báyìí oye sẹ́gbà àwọn àwọn sẹ́rí gbogbo àwọn eh, tí wọ́n láwọn ń tajà àwọn telecommunication wo àwọn àwọn ní MTN kìíní kazeem yẹn àwọn ọ̀daràn lọ́pọ̀ mbẹ́ o mísíkì àwọn òrìṣì láìsí wọ́n tún máa sọ fún ọ pé àwọn lórin kan tó dá o tó lè gbọ́ o ọyá ọ máa san five naira lóṣù five naira péré five naira ó sì fi báyé ẹ̀jẹ̀ anybody tó bá ti pè tí music bá ti ń bá ti ń dún nínú fóun yẹn gbóná tó ń sá kíyèsí ó lè mọ́mọ́ mọ́mọ́ sọ pé ah, ah ayé ti wá di ìdàgbòdà ọ̀kọ́dà àwọn afá àtàkùn gan tí wọ́n fi ṣe rẹ̀ ọkọjá bẹ́ẹ̀ òun kọ́ àwọn ọ̀daràn yẹn ló fi bẹ́ẹ̀ o nítorí pé gbogbo nǹkan tí ń bá ti mówó wálé fún wọn kò ní di tọ́lọ̀ ń fẹ́ nǹkan tí wọ́n fi ń ta àwọn èèyàn pé ẹgbà ẹgbà àtúndé tuntun mi mi ò kò ní jẹ́ tọ́lọ̀ ń fẹ́ níjọ́ ni wọ́n sẹ́ndì átíkù kan lérí technology lérí science lérí geography lérí ìkan tí ó ṣàǹfààní fọmọ humanity wọn ní wọn ní sọ pé kẹra yẹn ètò wọn bá sọ fún yìí ni pé fídíò kan ṣẹ̀ jáde o oyè clip kan ṣẹ̀ jáde o music kan ṣẹ̀ jáde o ká má gbà tàjẹ o ká má dèrè àwọn ọmọ wa rú àwọn bàbá àbáta bá ti ń gbọ́ àtàrúnà sọlá àti àpàlà àti fújì gbogbo wọn bákan náà gbogbo wọn àwọn kìnnìkan wọn kọrin islamic song kò sí fi ń jẹ́ bẹ́ẹ̀ bí ìbá ṣe kéèké wú dàrú máyàn lọ́wọ́ aláàánú kùrè lè mú mi nínú yagudu mi náà sọ́ọ̀rì sí tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n ń bọ̀ èyàn olùgbàgbọ́ òdodo ẹrẹ́jú ẹnìkan lòun kéwú níbì kan òun gba sàádà àbí òun kéwú lọ́dà àfà kan ọwá lọ lè ra àwọn tá a wù yìí ọwá gbé àwọn obìnrin ta ń wá ń lùlù àwọn obìnrin wá ń jó ọwá ní òun gbẹ́sìn ga sẹ́ẹ̀dí pé eré ẹ̀dà rù aláàánú ẹrẹ́jú tóbi máa ń bí wọ́n lo kìmọ́rù gan owó lọ́jọ́ bí wọ́n lo jàlùbáàbù gan owó lọ́jọ́ ọlọ́run ni ẹrẹ ju wọ́n wá ní ká máa jọ wọn lùlù wọn wá ń tó ọ̀hún gbẹ́sìn ga kéwù ti dàrú ìkékùké nu jàmá aláàní ẹ má sọ fáwọn òbí pé ẹ má pèsè sáwọn òbí wọ́n látàkù láwọn òf ọlọ́run bá ní ẹ má pèsè sáwọn òbí ẹ má ní o mami ọlọ́run bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe lọ́dọ̀ ọlọ́run bá nǹkan tó tóbi mami ẹ dádì ẹ wọ́n gbọ́dọ̀ ní ah ooo. Oh uf ọlọ́wọ́n bá ní ẹgbọ́dọ̀ sí uf sáwò bí kéèyàn máa bẹ̀rẹ̀ pé sáà lè lù wọ́n nínú lúlù àti uf èwo ló burú jù ọlọ́run ní ẹrẹ́jú ọwá ń lùlù sóbìnrin obìnrin ń jó ẹ̀wá lè ń gbé sìnga àwọn kéékèèké tí wọ́n ké àwọn kéwú dáadáa kéwú dáadáa kéwú fò wọ́n mọ̀ sí wàlímà alukoran sẹ̀yìnkọ́ ayé alukoran lákàáyé wọ́n mọ̀ wá tún ṣe nǹkan tí wọ́n mọ̀ kọ́ wà kọ́ńtírárì pẹ̀lú alukoran alukurani ni ẹ mọ́gbọ́ mísíkì ẹ wọ́n ń ṣe wàlímọ̀ kurani ọ̀kan débi àwọn kan débi lọ́dún kan tá a ṣe wàlímọ̀ ó ní bóun ni wọ́n ṣe gbogbo ẹ̀tọ́ bọ́ọ̀lù níbẹ̀ yẹn àwọn kó lọ́wọ́n ọ̀já wọn náwó wọ́n sì gbé báàbù síwájú ẹ̀ nígbà tá à ń gbowó pé owó tá a yè kọ́ mọ́sálásí kò fowó sínú ẹ̀ ní wọ́n ń lọ ní wọ́n ń pé ìlú láwàá báyìí ń dà ìlú láwàá pa ẹ̀bá ka gbogbo jọ́ náà náà wáyà gbogbo ẹ̀ náà two five náà lọ́fẹ́ lọ́fẹ́ sẹ́ lọ́mọ náà ní fifty fifty naira wọ́n lè máa ṣe wàhálà fún aláwọ̀ fẹ́lẹ́ dé ẹ̀yọ́ màá yá mi ẹ dákun gbogbo ẹni máa ti gbọ́ music ẹ máa pè sákèsì ẹni kọ́ máa ba ntọ́lọ̀ ń da sára rẹ̀ kọ́ máa bàjẹ́ o gbogbo àgbàlagbà tá a bá ní music ńlẹ̀ tá a ní alálàkàlà wọ́n darí ẹ̀ láàmú ìtẹ́fà bàbá láwọn ọmọdé àwọn ọmọdé dàkúdà nínú ilé táwọn ọmọ ti ń wò nínú tẹlifíṣàn wọ́n máa kọ́ ṣe ẹ̀ wọ́n máa ṣe é àwọn náà wọ́n máa jó wọ́n máa bàǹkan jẹ́ kí mùsùlùmí wá lọ bí occasion kí wọ́n ní aláàjì ẹ̀yìn àti ìyàwó yín lókùnbá ìtẹ́fẹ́ jó kó náà wá pé madam wọ́n láwa lọ́kàn ọlọ́mọdé àti rí ibú bẹ́ẹ̀ kò sí ìsìláàmù lára àwọn èèyàn àwọn èèyàn kan gbókọ̀ ìsìláàmù káàkiri ìsìláàmù ni pé ó máa lo what is the Quran All my bíi zikwa ni wọn kò ṣe ọmọ ṣe tó wọn kò ọmọ stop it this is what, what is called Islam pure Islam gbogbo àwọn ọ̀dọ́ ó ti ká má rí ayé ara wa jẹ́ o wọ́n bá ayé ara wa jẹ́ o mẹ̀sísà nǹkan eh, wọ́n ní gbé mọ́tò hundred million fún mẹ̀sísà nǹkan wọ́n ní wọ́n ti fún mọ́tò fifty million eh, èyí ò ní túmọ̀ o àti bọ̀tán lọ́jà o gbogbo àtàwọn ti ṣe kọ́ọ̀sì ń sùn má má ṣe mistake wọ́n bàbá mọ́sẹ̀bẹ̀ sẹ́kì sọ fún ọmọ rẹ pé mísíkì ní kọ́lọ̀ ní kìl ìtumọ̀ ẹni pé wọ́n fẹ́ dàlìjànú ni ẹ kọ́lọ̀ mọ́sẹ̀ wà lálìjànú abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ́sà ti wà lé lérí rẹ̀ ọlọ́mọ́sà ìgbàdúrà wa wọ́n jọ kọ́lọ́ wọ́n dàrú mọ́jìlẹ̀ wọ́n dàrú àwọn ọmọ wa ọlọ́mọ́sà bá ní tọ́ wọn gbogbo tí wọ́n rà lù táàfin ní jèrè wọn ọlọ́mọdé wọn débẹ̀ láyé láyé ọlọ́mọ́sà ìsànú àwọn náà àwọn tó ti di àrùn sílá ọlọ́mọ́sà bá yọ kú àwọn táà ti máa ṣe ọlọ́mọdé àti débẹ̀ àwọn táà ti túbá ọlọ́mọdé àtúnpadà síbẹ̀